الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí ẹ̀yọ́ olùgbọ́ àwọn àdìjọ kó ojúmọ́ kó ojúmọ́ àkó àṣepọ̀ ọdún aláàjọ kí a ṣe púpọ̀ ẹ̀ káàbọ̀ sórí ọ̀tún ètò tí a kò ní àlè fíkù fìdí ọ̀làdùnúgbò lèmi kọ́ mi mọ̀ ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lógún àṣọ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà àkú àṣepọ̀ ọdún sà ọlọ́run á jẹ́ ká ṣe wúkú ẹ̀ ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè tí ó wá láti ọ̀dọ̀ ẹrú ọlọ́run kan lóbìnrin wọ́n ní obìnrin tí ó ń ṣe ìyílà lọ́wọ́ tó pé ó parí ìyílà náà aṣọ tó wá wọ̀ ọ wá fọ̀ látàrí pé ẹ̀jẹ̀ ó dà sí níwọ̀nba ọ ṣàfọ̀ títí ọmọ ṣùgbọ́n ó kù díẹ̀ lápá kan tó jẹ́ pé kò mọ́ ó tún wá wọ ọṣọ yìí àsìkò sọ̀láàtì wá bá ń bẹ̀ ó fi ṣe sọ̀láàtì ó ti gbà pé ẹ̀jẹ̀ ń bẹ́ ń bẹ̀ tí kò bó tán tí ó sì ṣẹ́kù níbẹ̀ wọ́n ní ṣé irú sọ̀láàtì yẹn tí àwọn ṣe tó jẹ́ pé bí jọ́kìjì jọ́kìta làwọn tó ṣàkíyèsí láwọn tó rántí pé ṣé sọ̀láàtì yẹn sọ gbà àti pé ṣé bí ẹ̀jẹ̀ tó ṣe ṣẹ́kù ń bẹ̀ ṣé kò sí láì fi ń bẹ̀. alhamdulilayi والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أكي أول تتبع وما يا قوادون ọdún tunu Ramadan ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa òní ṣe léyìí láṣẹ ma ọlọ́wọ́n tún jẹ́ ká náà ọbẹ̀ ẹlẹ́dàá wa orí àti ìbùkún ńlá ilé tí máa ń ṣe fún àwọn ẹrú rẹ̀ látàrí kí wọ́n ṣe Ramadan ọdún sì tún bá wọn láyé ọlọ́run bá yóò ṣe kárí àwa náà. lẹ́yìn wọn àgbà náà ìbéèrè tó níbèrè ṣe nípa ẹ̀jẹ̀ nǹkan oṣù eléyìí tó ṣe pé ó yí wọn láṣọ wọ́n sì rí wọn fọ̀ dáadáa dáadáa tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ yẹn wọ́n ti fọ̀ ó ti kó ń orípa rẹ̀ nìkan ló ṣẹ́kù orípa pípọ́n àti pípupa ẹ̀jẹ̀ lẹ́yìn tí wọ́n ti gbogbogbò tí wọ́n fọ́fọ́fọ́ ọ̀wọ́ orípa tó kù yẹn kò ní ní wọn lára bẹ́ẹ̀ lànà bí sallallahu alaihi wasallam wọ́n tún fọ́fọ́fọ́fọ́fọ́ dáadáa òórùn díẹ̀díẹ̀ tún ṣẹ́kù ní ọrùn rẹ̀ kò ní wọn lára rárá àmọ́ tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ yẹn gangan ló kù eléyìí tó ṣe pé kò ì tí ì rí fífọ̀ wọ́n á ń bẹ́ ń bẹ́ lẹ́jẹ̀ à eléyìí tó bá ti jẹ́ nǹkan tí ó pọ̀ láyé ibi tó wà ó pè fún pé kí gbogbo sọ láti ta bá ti fi ru aṣọ bẹ́ẹ̀ ṣe ká tuntun ṣe nítorí pé ìjẹ́ ti pọ̀ ẹ̀gbin ni ẹ̀gbin bá sì ti ń bẹ lára a gbọ́dọ̀ fi irú aṣọ eléyìí tí ẹ̀gbin ń bẹ lára rẹ̀ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ fi ṣẹ̀sìn sòkun àwòwò dáadáa ẹ̀jẹ̀ yẹn bá ti pọ̀ ojú tí ojú ibi tó wà ojú ń ta lè pè ní ìwọ̀nba bí tọrọ ti ṣe fẹ̀ tó máa tó bá ti jù lọ àjẹ́ pé wọ́n fọ̀ dáadáa nítorí sọláàtì míì tí wọ́n bá fi irú aṣọ bẹ́ẹ̀ ṣe lọ́jọ́ iwájú àmọ́ sọláàtì tó bá ti síwájú kí wọ́n ti fi irú aṣọ tí ẹ̀jẹ̀ irú eléyìí ń bẹ lára rẹ̀ ṣe wọ́n tún tún ṣe padà níbi ẹni tí ṣe ń gbọ́ àlàyé yìí báyìí báyìí báyìí hmm. lẹ́yìn ìjọba òṣèjọ. jazakumullahu khairan ya sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight òun náà ni nọ́mbà tí ẹ láǹfààní àti mẹ́kùn-ún wá wọlé sí fáwọn tó ń bẹ lókèrè plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábí náà insha Allah hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹtí ń pè o. orúkọ mi ni abdulhamid abdulhamid láti orí kanara. ìbéèrè yìí. ìbéèrè mi àkọ́kọ́ ojú wo ni ìsìlámù kan sí àwọn tí wọ́n ń talẹ̀ kan lóyún mẹ́ta ìbéèrè ẹlẹ́sìn ojú wo ni ìsàmù kan sí àwọn tí wọ́n ń sọ ọmọdé ṣe àgbèrè alhamdulilayi islam kò fara mọ́ kẹ́ ẹ máa fọmọ ṣàgbèrè nítorí pé àgbèrè ṣíṣe wọ ní islam pè gbogbo ọ̀nà tó gbà náà ló ní ìyá tiẹ̀ lábẹ́ òfin so islam sọ pé ìgbà tó ṣe pé ò tí ì lọ́kọ rí ò tí ì fẹ́yàwó rí lọ́wọ́ lọ ṣàgbèrè yẹn ìbáwí rẹ̀ jẹ́ gbọgọrùn wọ́n sì tún palẹ̀ rẹ̀ mọ́ gbé ọ̀pá mọ́ fọ́dún kan gbáko. so eléyìí ó ti kọ́ ọmọ aburú àti ìbàjẹ́ àti àìdá tí ń bẹ nínú nǹkan tó ṣe. ẹni tó ṣẹ̀ yìí ìbájọkùnrin ìbájọbìnrin ìyáyé retí wọn lábẹ́ òfin tọ́lọ̀. Hmm. tó bá wá dé pé abilékọ bá ní tó jẹ́ obìnrin tó ti lọ́kọ rí kódà kó má sí lọ́dọ̀ ọkọ má nìsí ọkùnrin tó ti níyàwó rí kódà kó obìnrin má sí lọ́dọ̀ rẹ̀ má nìsí ẹ bá tún lọ ságbèrè òfin ọlọ́run nípa pa ni wọ́n sọ lóko títí tí ó fi kú ẹ mọ̀ kó òun òun tó ní ní tó fẹ́ fi kọ́gbọ́n máa tiẹ̀ ó ti lọ ó ti lọ ẹni tó bá kù ni ó fi tiẹ̀ fi kọ́gbọ́n ẹlòmínà bá ráyè ìbàjẹ́ tó ráyè àti lọ́ọ́ ṣe yẹn kò sí tàbí ṣùgbọ́n pé rírọ ni rírẹ ọ̀rọ̀ lọ́kùnrin sísá ni wọ́n sá lóbìnrin irun tó ṣẹlẹ̀ sí lágbájá o ǹjẹ́ ìfẹ́ kíru rẹ̀ kó ṣẹlẹ̀ sọ́tà mi àti wàá pé wọ́n ṣẹlẹ̀ sí mi so eléyìí ìjọba ẹ rí lábẹ́ òfin ọlọ́run gan ìbàjẹ́ tó bá ṣẹlẹ̀ pé ààrẹ nìkan ti ń fa àwọn ọmọ tó ń fi wọ́n ṣòwò nàbìbá tọ́wọ́ bá fi lè gbà lábẹ́ òfin tọ́lọ́run ọba tiwa nínú Islam ó jẹ ìyà ìyà tó ṣe wípé ó lè débi wípé wọ́n lè ní kí wọ́n pa á nítorí pé lèèyàn fẹ́ kí ìbàjẹ́ àti aburú tàn kálẹ̀ ni so irú wọn kò yẹ kó pẹ́ tí ìwé bá pẹ́ lẹ̀ yóò ṣe aburú tí wọ́n pọ̀ burúkú burúkú torí ẹ̀ kí ṣe ń tọ́jà ló ń ṣe owó burúkú ló ń pa kí sowó rere hmm. wàláì kí sowó rere bẹ́ẹ̀ náà ni irú àwọn tá máa ń fi tipátipá bá ẹlòmíì lò pọ̀ ọ̀nà ìbàjẹ́ gidi ni lábẹ́ òfin tọ́lọ́run bá ti wá tó má gbé ọ̀nà tó gbà sí òun náà lè pọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà islam hmm. nítorí pé islam ò fara mọ́ bàjẹ́ ó ti gbogbo lẹ̀kùn tó lè gbé ní dédì rẹ̀ ìlànà wo ni wọ́n mọ̀ tó fáwọn èèyàn láǹfààní fẹ́yàwó látòrí ọyọ kan títí dórí mẹ́rin àà àwọn òṣèké islam ọwọ́ àfàyè lẹ̀ fún bàjẹ́ lóníkẹ́ fẹ́yàwó dórí mẹ́rin tó wá rò pé ẹ̀sìn tó gbà fáwọn èèyàn láti fẹ́yàwó lórí mẹ́rin wọ́n á lè dẹjú lẹ̀kẹ́ tí wọ́n á máa ṣèbàjẹ́ náà lágbọn ọkùnrin sóbìnrin kó sì máa pàtẹ́wọ́ fún yín. Hmm. à onítọ̀hún gbà nítorí pé ẹni tó bá dàn ó ti forí jálé agbọ́n nìyẹn kò sí tàbí ṣùgbọ́n pátárì rẹ̀ yóò di kókó náà ni. Hmm. Islam faramọ́ra nù kò faramọ́ bàjẹ́ ìyàwó ni kò fẹ́ ọkọ ni kò ní. torí ẹ̀ ni ẹni tí ọkùnrin bá róbìnrin tán láwọn fẹ́ fẹ́ra wọn àwọn máa sọ fún akọ ẹgbọdọ pẹ lórí mi o kèsì kèsì ọmọ bàyìn bẹ hmm. pápápá tètè so yigi torí pé tọkùnrin bá ń fóbìnrin tóbìnrin bá ń fẹ́ ọkùnrin wọn máa fà mọ́ra wọn ni bí ìgbà tí erin sún má sòrò nígbà tí ìbá tètè so wọn pọ̀ lọ́nà tó dáa kò sí tàbí ṣùgbọ́n ìfẹ́ yóò padà máa di pé ó ń lọ́wọ́ rárá nínú àbúrò ṣẹlẹ̀ nígbà táburú ń bá wa ṣẹlẹ̀ ó wà dẹnu lẹ̀ ìyẹn á ti máa yọjú sí bàbá rẹ̀ ṣùgbọ́n kó tó di ká sọ igi àbí òye yín kò yé wa ọ̀daràn hmm. lẹ́yìn ìjà kò ti ṣe jẹ́. Hmm. wọ́n ní ìbéèrè lọ́kejì ẹni tí ń talẹ̀ fún èèyàn méjì ilẹ̀ ẹ̀rọ kan fún èèyàn méjì mẹ́ta ọ̀daràn náà ni. Hmm. òfin ọlọ́run sọ pé ẹnikẹ́ni tó bá gba ilẹ̀ lọ́wọ́ ẹnìkan nígbà àbòsí àdéhùn anábì ni ẹ o wọ́n fún lọ́rùn jọ́ ògbéǹdà òkè <laughs> ilẹ̀ ọ̀kan gáfúrà lọ́rùn wa rọ́ńdò wọ́n á ní ilẹ̀ méjèèjì wọ́n fi fún yàn lọ́rùn jọ̀gbìn ṣàlàyé rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa ilẹ̀ bóyá ni wọ́n gán tiẹ̀ ṣe ní ilẹ̀ láti pìlẹ̀ bàbá baálẹ̀ hmm. bóyá lẹ́yìn ṣe ní ilẹ̀ láti pìlẹ̀ bàbá mọ́gàjì báwo lẹ́yìn ṣe ní ilẹ̀ ńgá láti pìlẹ̀ ìwọ ọ̀talẹ̀ hmm. nítorí pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ o ti wá bẹ́ẹ̀ ìlérí ìyá mm-hmm. wípé wọn náà gbalẹ̀ ń gbàbò sí ni ọwọ́ tí wọ́n fẹ́ tà fáwọn èèyàn ń tà bò sí nígbà tó tí wọ́n tà tán tí wọ́n tà fẹ́yàn méjì mẹ́ta pé alágbára ni ó padà já má lọ́wọ́. Mm-hmm. so Islam faramọ́ gbogbo eléyìí o lọ́la sẹ́yìn lẹ́ni lọ́nà tó da ẹ ta lọ́nà tó da ẹ mójú kúrò ń bẹ́ẹ̀ níta bá ti tà á ah, mi ní ìsìn mọ́ra búrẹ́dì lórí igbá ẹ̀yà kan wọ́n á fi búrẹ́dì mi mo fi ń ṣèkejì ata àbí bọ́tà ni mo fi sí. Si àbọ̀ ọ̀lẹ̀ ni mò ń fi ń jẹ kí lọ́kàn yẹn ń búrẹ́dì mà. ẹni tó nílẹ̀ ti nílẹ̀ hmm. wọn àgbẹ̀ ńgbà tí àtàfúnjọ níjọ́ sí wọn náà ilẹ̀ àtàfúnfà ẹ wá wòye tá ń ta lọ ní ìsìn. àbí káwọn onígbọ́ èdè wá sí yóò tún wá gba ilẹ̀ lọ́wọ́ rẹ̀ yóò tún wá lọ tún kàfẹ́ lómi à ah, ọdọ àdúgbò dára lẹ lómi hmm. wọn bẹ̀rù àtúbọ̀tán hmm. so èèyàn gbọ́dọ̀ ṣerú rẹ o èèyàn gbọ́dọ̀ ṣerú rẹ lábẹ́ òfin ẹ̀sìn Islam ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń béèrè òfin ẹ̀sìn Islam pa gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká máa rántí pé àwa náà gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí gidi. Hmm. torí báyìí mi ń béèrè òfin ọlọ́run nípa nǹkan báyìí òfin ọlọ́run pa nǹkan báyìí èyí sì ṣe mùsùlùmí tí mójútó ẹ̀sìn islam. Hmm. sọ bó ló ṣe fẹ́ jàǹfààní islam nígbà tí wọ́n jẹ́ ẹni tó jìnnà sí islam. la ilaha illallah la ilaha illallah. hello hello o ti já ẹni báyìí pẹ̀lú mọ́ darapọ̀ wa ní ìkànnì ojú wo mi wọ facebook ah, ẹ máa fi ọládùn níbẹ̀ lùwà wa bí a kìtìkìtì inshallah plus two three four eight zero eight three two nine three eight nine six hello. aleykum salaam wa rahmatulah ọkọ ìgbà tí ń pè. láti bo. tí a bá ní parọ́ fún mi a gbọ́ yín kétékété o bóyá kẹ́ bá gbóhùn sókè díẹ̀ sí i. ìbéèrè tí ó wà ń bí sheikh wọ́n ní ṣé ó tọ́ lẹ́yìn ṣé ó tọ́ ká ṣe sọ̀láàtì lẹ́yìn ìmáàmù tó jẹ́ pé yóò ṣe tàṣáwù ṣùgbọ́n kò mọ sọ̀láàtì lè Ibrahimiyya kò má ké bákan náà ọ̀dà ẹ jẹ́ kí n ṣe báwọn náà. alhamdulilayi àkọ́kọ́ ni pé kìí ṣe pé ìmáàmù mi ìtẹ́rí tí èké òun kìí pé kò má kà ó nítorí ṣẹlẹ̀ ni pé n tó kà nínú tíra màlìkíyà àwọn tíra màlìkíyà làwọn èèyàn ń kà bíi ká pé eh, Mukhtasar al àbí àṣìmáwí àbí làzíyà rìsálà ìwọ àwọn tíra Mukhtasar Khalil hmm. ní táwọn ń sọ fún àwọn èèyàn nínú tíra yẹn ni kí tó bá ti ṣe tẹ̀síwájú ẹ̀ débi ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu ó tó ó lè hmm. sálámù hmm. so ìdí nu tó fi jẹ́ pé àwọn lè má mú mi máa sálámù bẹ́ẹ̀ so ṣùgbọ́n ìtọ́dọ́gba ni pé dandan dandan àti ká ṣe as-salatu al-ibrahimiyya àmọ́ tí ìmáàmù bá jẹ́ pé ọ̀wọ́ nǹkan tó ń mọ̀nù kọ̀ ká nǹkan míì kò sì rí nǹkan míì gbọ́ à ń bẹ́ lọ kọ́ ẹ kó sọ láti rẹ̀ náà lálàáfíà àmọ́ wọ́n tó ti mà àfi kó ṣe náà ni. Hmm. hello. ó kọ ibi ẹ ti ń pè yẹ bá a gbóhùn sókè dáadáa o. orúkọ mi ni olùdákẹ́rẹ́ ìjọba ti máa di ilé iṣẹ́ látọ̀fẹ́ rẹ̀ yẹn. ìbéèrè yìí bẹ́ẹ̀ mi ni pé ẹ̀ka kan ẹni tá a rí tó ṣe ìlú náà tó kéwú ó sì ṣe ìlú náà ó ké kùránì mi o ó sì ṣe ìlú náà. so ó wá mọ ọmọ ọtí méjì pé tí wọn bá tó tí wọn bá fi ọtí kéèdì kan kalẹ̀ fún wọn mú pẹ́ láti fi ibi bẹ́ẹ̀ kejì láti fi ẹgbàá kan kí ni ìdáyé kí ni ojú èrè ti fáwọn kì í ó ti sọ kankan ó láwọn agbọn tá à mú gan ó ní òun ọlọ́dìgbẹ́ náà fún wọn pé táwa náà ṣe ń kọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ sílẹ̀ lórí sọ́kọ̀ọ́ kò sí ibi fẹ́. àtìgbọ́ yìí. ọ̀nkọ́ ni pé ń wà lùdánù ṣáájú ẹnìkan èrò rẹ̀ nìyẹn kì í sì ṣe dandan ni kí èrò rẹ̀ ṣẹ nítorí pé téèyàn bá ń dáràn títún fọ́nrán tí fi ń sayọ̀ adájú pọ̀rọ̀ rẹ̀ léwu púpọ̀. ó tún fẹ́ súnmọ́ pé irú ẹni tẹ́ ẹni mutí bá bóyá ẹ̀yin náà jáwé sóbì ni ẹni tí wọ́n bá gbé kátàn ọtí kan kalẹ̀ fún ó lè mú tán rákun ẹ tí wọ́n bá gbé kátàn bíjú mílìkì sílẹ̀ fún yẹ bó ti ṣe mọ ẹlẹgbẹẹ kátàn ọtí mo rò pé kátàn ọtí tóbi ju ti fíjú mílìkì lọ ẹ ẹ ẹ tí wọ́n bá gbé kátàn fíjú mílìkì sílẹ̀ fún yẹ tí wọ́n sì jọ kájú à àfa ńgbà tí ìbá ẹmu mẹ́fà ó ti wá bí jókòó. ìfún ti gbà. ẹ torí gbogbo àwọn míì ẹ kàn máa ń jáwé sóbì lásán ẹni yóò mú kátàn ọtí tán òun gẹ́gẹ́ bí ó pin ẹni. so àkọ́kọ́ ọtí èèwọ̀ ni. Hmm. tó bá wá dé pé ń bá mú ń fi ń sayọ̀ ẹ̀rù ń bà wá. kó máa jẹ pé ń ṣèṣe pé ọlọ́run ti ṣe lẹ́tọ̀ọ́ fóun hmm. àti kóun ó tún wà lè jẹ́ ń nà ṣáájú yín hmm. ṣẹ̀rù ń bà wá kó má di kèfèrí. Hmm. nítorí pé fún ọlọ́run sọ pé ẹni tí máa ń ṣe ní ṣe léwọ̀ níṣẹ́ pọ́lọ́run ti ṣe lẹ́tọ̀ fóun ti di o. sọ̀rọ̀ léwu púpọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ pé ṣe wàlímà kọjá hmm. mọ̀ kankan wàlímà rọ̀wọ̀ ló sí. ẹ̀rọ pé wàlímà náà rẹ̀ tán jẹ́ tí yorùbá máa fi tan ara wọn jẹ ni. Hmm. ẹ̀yin náà ti hàn sí yín torí nìsín béèrè yín tí ọ̀bá túmọ̀ sí pọ́ hàn sí kí lẹ́yìn sí. àfa tó tọrọ kan náà hmm. ọmọ tó lọ ṣe wọlé mọ fún ló ti di ọmọ yìí hmm. mhm, ó lè mú tọ. la ilaha illallah. so ọjọ́ bó ti ṣe jẹ́ wàlé mà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ irọ́ náà ni hmm. ọmọ tó yẹ kíkọ̀ kí ó kàkà ké lásán wọn kà wọn akọni tí ó ké lójú àwọn èèyàn tí tí wọn so ẹ máa kówó jáde Hmm. so ẹ má fi wàlímà ṣe kẹwọ́ máa pé lágbájá ṣe wàlímà mutí o lágbájá ṣe wàlímà ń ṣàgbèrè o hmm. ẹ pọ̀ dàrán ń ṣàgbèrè hmm. <laughs> ọ̀daràn mutí wàhálà kẹdà. hello. hi fọnṣẹ abasi. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh ọkọ ìgbẹ́ tí ń pè. kọ́ńtà mi látòkè ẹgbẹ́ fà tí obìnrin bá ń ṣe àìdá lọ́wọ́ àbúṣe tí èèyàn máa ń ṣe kó tó sùn àlè yìí ṣé tí ọba ṣe ṣé kò sí ìjìyà kankan fún mi lọ. àkókò nǹkan oṣù pẹ̀lú àlùwàlá wọn takora wọn sọ̀rọ̀ bàtà yìí ti ń sin nǹkan oṣù yẹn ẹ má ṣàlùwàlá kẹ́ tó súnmọ́ hmm. ìtàbátà débi tẹ́ ti sùn tẹ́ fẹ̀gbẹ́ lélẹ̀ ẹ̀yẹn ṣàdúrà tá a máa ṣe kó tó di pa sùn ó ti tó. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ọkọ ìgbẹ́jẹ́ ń pè o ilé mi sọ láti Lagos. ìbéèrè yín. naam ó ní ẹni tí ó bá tó bá ẹ̀bí olóyún ọbí mọ́sùn so ó wà nígbà tó wá di ọwá nígbà tó wá gbọ́n wá yọ̀ mọ́dọ̀ ọ̀nù ọ̀rí gbà so nígbà tí ọmọ yẹn wá ṣaláìsì so ìgbà tó máa wá di tó bá tó wá ti lóyún ìgbéyìí so ọmọ yẹn tún wá bọ́ sáwọn dá rọmọdọ́n sọ pé ti di rọmọdọ́n méjì tí hmm. wọn ò rí gbà bẹ́ẹ̀. so báwo ni wọ́n ti máa ṣe báwo lọ́ ti máa ṣe wọ́n ti ṣe fídíà o wọ́n ti ṣe ọ̀pọ̀ sọ pé wọ́n wọ́n la wọ́n àwọn èèyàn tún máa gbà padà sọ pé rọmọdọ́n méjì nìyí so báwo lọ́ ti máa ṣe wọn nídi láti ṣe fídíà nǹkan ṣe tí wọn máa ń sọ fún yín pé fídíà lẹ́sẹ̀ ọ̀rọ̀ yẹn ò dọ́gba Hmm. apá kan náà àwọn sọ̀hábà sọ pé fídíò alẹ́ ṣe ṣùgbọ́n kò dọ́gba kò dọ́gba níta à ń lò ní ẹ̀rí ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ jù hmm. so ńlá máa fi ń ṣe ìdáhùn ìbéèrè táwọn yẹn bá ń ṣe nípa ẹ̀sìn hmm. torí báwọn sọ̀hábà yẹn fi aboyún àtẹnití ń re mà wọ́n fi wọ́n wí arúgbó kùjọkùjọ ni ẹ̀yin sì ti mọ̀ pé arúgbó kùjọkùjọ ń ti ń ṣe kò ní kó ń bẹ̀ kágbọ̀ wá di èwe yóò kú náà ni ìrọ̀rùn tiẹ̀ ń lọ sàárè ni. ntí mm-hmm. ń ṣe òní gbànú bí àgbàlagbà kan tó ṣètò ní pé ogbó ní wọn ṣe tí máa sọ <laughs> mm-hmm. kò sí so torí délé olóyún yẹn àti ẹni tí ń rí mọ wọn dàbí ẹni tí ń ni ibà mm. yìí ṣe ni láéláé wọn padà fìyàn mm. so bẹ́ẹ̀ náà lóyún ò ní gbé lọ láéláé padà bí ma mm. bẹ́ẹ̀ náà lẹni tí ń rí mọ kò lè máa rí mọ lọ láéláé. yọ padà gbọ́mú lẹ́nu rẹ̀ náà ni hmm. torí délé ẹ̀sán gbèsè ń padà ni lópin ìgbà tó bá ṣe é pé ẹ bá fèsìrò sí iye ọdún tẹ bá jẹun káyipẹ́ ẹ jẹ rọmọgán ọdún méjì oṣù méjì gbáko nù ẹ̀sán padà ọlọ́run ràn yín lọ́wọ́ hmm. sọ̀rọ̀ ẹ̀sìn máa ṣe láì jẹ́ pé ẹ fi falẹ̀ nísìnyí ẹni jẹ́ kí ti ọdún yìí kọ́dún mi ò tún bà hmm àmọ́ tó bá jẹ́ pé ọdún mi bá ti bá a báwọn táyé sì ń bẹ fún yín láti gbà kó tó di pé rọmọdọ́nà ọdún mi dé hmm. àwọn sọ pé ti fi falẹ̀ hmm. tó ń tipẹ́ san rọmọdọ́nà yẹn padà gbogbo rẹ̀ ẹ tún máa bọ́ aláìní kọ̀ọ̀kan lórí sísan tó jojúmọ́ padà hmm. yẹn pé ẹ ti san ẹ tún bọ́ aláìní kan ìbáwí ti fífi falẹ̀ tẹ́ fífalẹ̀ ṣe lẹ́yìn ìjẹ́ bó ti ṣe jẹ́ jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight ẹ má gbà ìpele máa darapọ̀ mọ́ ní ìkànnì ojú ìwé mi wọ facebook ẹ máa ṣe àrẹ máa láìkì ẹ bákan náà kẹ máa fọlọ́ ẹ pẹ̀lú plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. wa aleykum salaam wa rahmatulah ọkàn yóò dín pẹ̀lú. Ah. làmì ìdílé sọ̀rọ̀ láti wo. láti ẹgbẹ́ mi. ìbéèrè yín. wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ mọ́jú. hello. wa aleykum salaam wa rahmatulah ọkọ ìwé tí ń pè. láti fọ́ọ̀tù ló sọ̀rọ̀ láti ètò mọ́tò. ìbéèrè yín. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé obìnrin tó wà bóyá ó ti bímọ ó wá ṣe family planning so ó wá. àwọn ògbọ́n yín máa wò. ìgbà tó wá ń ṣe sàmàlì. à ń gbọ́ yín báyìí wàhálà sàlámù. so ó ṣe family planning. so ó ti kejì ó wá bọ́ sínú àwẹ̀ mhm. ó wá ṣe nǹkan oṣù rẹ̀ normal thing bí seven days ló máa fi ń ṣe é but látàrí mẹ́rin tí mo tó ṣe yẹn ó ń lọ bí fourteen fifteen days hmm. ìjọba tí wọ́n á fẹ́ bẹ́ẹ̀ ni pé ṣé ó lè máa tó bá ti twenty seven days tó wọ́n ti tún nínú ẹ̀jẹ̀ yẹn dá ṣé ìbá dá ṣé lè wẹ̀ tó máa bá ààrẹ lọ àti tó ní ṣe fourteen days àti fifteen yẹn pé ó tó máa bá ààrẹ lọ alhamdulilayi wọn ti mọ kó lóun ọba ọkọ àkọọ́lẹ̀ pé kí ẹ máa fi fourteen àbí fifteen days ṣe nǹkan oṣù hmm. ẹ̀yin náà ti mọ kó jẹ méje péré náà lẹ máa fi ṣe hmm. látàrí pé ẹ lọ ṣe àfọwọ́fà hmm. family planning òun ló fẹ́ sọ yín di ẹni tí ń jókòó kalẹ̀ fúnjọ́ mẹ́ńlá àbíjọ́ mẹ́ẹ̀ẹ́dógún torí ẹ̀ ìyẹn tí òfin ọlọ́run ọba tó dá lẹ́jọ́ lórí ti yẹn ni pé jọ́ méje péré ní nǹkan oṣù yìí lẹ́yìn jọ́ méje yẹn wẹ̀ gbogbo ẹ̀jẹ̀ tí máa ń wá lẹ́yìn rẹ̀ kà fún istihaba Hmm. ẹ̀jẹ̀ àárẹ̀ ẹ̀jẹ̀ àárẹ̀ kò pé kóbìnrin kọ́ máa ṣe sòyà kò pé kọ́ máa ṣe sọ̀dá kò pé kó ná ọmọ máa ṣẹ̀sìn gẹ́gẹ́ bí gbogbo yẹn ṣe ń ṣẹ̀sìn lẹ́yìn ìjà bó ti ṣe jẹ́. hello. salaamaleykum àti wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu wọ́n kọ́ ibi ẹ ti ń pè. orúkọ mi ni abdulhasi láti Àbújá. ìbéèrè yìí ìbéèrè mi tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn tí ó wà ní ṣe àkọ́kọ́ náà ẹni yẹn ti wà ní ní mọ́ṣáláṣí ní ọjọ́ ìjùmọ̀ tó kà tó ẹni yẹn ti wà ní mọ́ṣáláṣí lọ́jọ́ ìjùmọ̀. Mhm. à ń gbọ́ yín à ń gbọ́ yín. tó ẹni yẹn ti wà ní mọ́ṣáláṣí lọ́jọ́ ìjùmọ̀ tó máàmù wa ń ṣe orí túbà lọ́wọ́ máàmù wa ti wá sórí múbà yìí tó a sì sí máàmù kára gbóòrùn dúró àyè alẹ́ wa já tó gbà tí padà dé ó ti bá ìmáàmù ó ti gbé nídìbò lórí nigeria yaz yaz pẹlas ó ó ti bá ìmáàmù lórí nigeria ó ti bá ìmáàmù lórí nigeria tó gbá wọn tẹ́tí mọ́ ìfẹ́ ẹni yẹn pé ó bá jìnnà àbí kò bá ó lè tún. alhamdulilayi ẹni tí kò bá rákà kankan nínú sọlá tó lè mọ́ á torí ìmáàmù ti gbórí sókè gan ní rákà ẹlẹ́kejì láti rò kó kó tó di pọ̀ padà débi tó ti lọ tún àlọ́ àlá rẹ̀ ṣe bọ́ fẹ́ kó sókè tó wà nù mọ́ṣáláṣí tẹ́lẹ̀ hmm. eléyìí á sọ pé kò bá jùmọ̀ à hmm. ìgbà tó bá dé yẹn tí ìmáàmù ti ṣe sẹ́mi Allahu liman hamida tó ti gbórí sókè yóò tara pọ̀ mọ́ pẹ̀lú àníyàn kó n fẹ́ ṣe sọ̀láàtù dhuhr nítorí pé ẹni tí ò bá ti báràkà kanu sọ̀lá faqad adraka as-salah hmm. ẹnitọba baraka kan nù sọlá ti bá sọlá ìwọ òsì baraka ọba tó raka kan ò bá sọlá ti yẹn hmm. torí àníyàn sọlá tó bọ̀hùr ló fi darapọ̀ mọ́ imam tọba fi lè fi àníyàn jùmọ̀ àtọba fi darapọ̀ mọ́ imam tí imam bá ti sálámà tàì sálámà sọlá ti tẹ ti bàjẹ́ ń bẹ̀ yẹn níbi tó bá dé o òkúkú hmm. bá tẹ́lẹ̀ náà wàá ṣẹ̀ṣẹ̀ wàá tètè wàá ṣe kọ́mà wàá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sọlá tó bọ̀hùr tẹ̀ àmọ́ tó bá pé àníyàn sọlá tó bọ̀hùr ló bá fi tẹ̀lé imam láti ibi tó bá ìmáàmù yẹn o ò bùkátà láti tún nǹkan ọmọ kankan sí ma tí ìmáàmù bá ti sálámà wà á kàn dìde ni wà á máa bá sọ̀látù Zuhur tiẹ̀ lọ. ẹ̀lọ́ ẹ̀lọ́ kò yín o. àbúrò ń sọ̀rọ̀ láti tẹ̀lé. láti. ọ̀gbẹ̀gbé. ìbéèrè yín. wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ ọjọ́ ìrẹsì ìka bí ẹ̀ ló. ọ̀rọ̀ kí lẹ fún mi. ọ̀rọ̀ ọ̀rọ̀ jùlọ. àwọn ọ̀gbọ́ ẹ tún sọ ẹ tún sọ àgbọ́lá. káàdì rẹ̀ ló kò pa. tọ à ń gbọ́ yín. náà ó ní ohun tí wọ́n ti wà sí o ṣé ó bá béèrè pé ṣé àdéhìsì ló ní káàdì rẹ̀ ló kò pa ní àbí àdà kọ̀ọ̀ hàn gbẹ̀yìn kọ́ bẹ̀rẹ̀ sọ fún wa ṣé o tó bẹ̀rẹ̀ yọrí pé àwọn àyà tó wá pé ó sì lè kí bá lẹ́yìn ẹ̀yìn nǹkan tó ṣe báwo wá ni títí gbà ó sì wáyé àti jìyà iṣẹ́ rẹ̀ náà yẹn. ọ̀pọ̀pọ̀ kò sáyà tó sọ pé tí èèyàn bá ti ṣe zina yẹn tó bá wá túbà lẹ́yìn ìgbà tó ti bọ́ sọ́dọ̀ adájọ́ kan filẹ̀ hmm. kò sí. àdìsí wa tó pọ̀ ẹ̀yin náà ń béèrè bá ń tẹ̀sí mọ́kọ tán pè lédè làrúbá ọ yẹ kẹ́ ẹ máa àdéhìí yẹn bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ àdéhìí àwọn pọ̀ kọjá ọkọ̀ kọjá tó ń lérò láwọn àdéhìí tó sọ nípa pé wọ́n sọ ló kó pa ọlọ́run bá sọ nínú àyà alukur'an kí wàlẹ́bẹ́ni tìyáni ha minkum fa aadu huma fa intaaba wa aslaha fa aaridu anhuma. واللاتي يأتين الفاحشة من نسائكم فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا حديث أبي وهو قل خذوا عني خذوا عني قد جعل الله لهن سبيلا الثيب بالثيب الرجم والبكر بالبكر جلد مئة وتغريب عام حديث ذلك البخاري مسلم قالوا أقوى Hmm. ọ̀pọ̀ ọ̀rọ̀ pé wọ́n sọ zina ló kù tí ẹni pé má ṣe zina ẹ̀rú ṣe lè máa bá wọ <laughs> ẹni tó ṣe zina torí tó bá kọ́ ń lò fún ọlọ́run gangan ni hmm. ọ̀pọ̀lọpọ̀ ó ti lọ nà hmm. látàrí ìbàjẹ́ ìbàjẹ́ ìbàjẹ́ ẹlòmíì zina yẹn ó ti gbé wọ̀ bí ẹ̀wù. àwọn mustachirikun orientalist àwọn òyìnbó tó wá kọ́ nípa islam tó fẹ́ bà islam jẹ́ àwọn ló ń bẹnu àtẹ́ lu òfin yẹn. ẹ̀yìn pé òyìnbó ń polówó bàjẹ́ ni ẹ̀hẹ́n sọ àtàwọn mùsùlùmí tó wá fáwọn náà gbẹ́sìn yìí tó wá pé irú àìdí àwọn òyìnbó yẹn làwọn ń gbé ká àwọn ló máa ń takò òfin yẹn hmm. so wọ́n sọ pé àwọn rí nínà yẹn lẹ́gbàá ṣùgbọ́n àwọn ò rí sísọ yẹn ló kó nu alukurani ìwọ ọmọkọ alukurani àti sunna ọ̀nà kan náà ni wọ́n rìn hmm. alukurani mọ́fin wa sunna náà mọ́fin wa hmm. ẹ̀rí wo lọ sọ pé kọ́ ọmọ tẹ̀lé ń tọ́ bá nù sunna ọ̀ gbọ́ntọ́ lọ sọ ni wọ́n má àtàkùn rọ̀ sórí fọ́kọ́ bẹ́ẹ̀ ọmọ àdáhà kò máa ń hù fẹ̀ǹtẹ́ ò dáná bá mú wá fún yẹn gbà hmm. bẹ́ẹ̀ ló fi sọ̀rọ̀ lọ́wọ́ sílẹ̀ má sọ hmm. fún kíkẹ́ ẹ pàtì ẹ pàtì hmm. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àmọ́ ọ̀rọ̀ kan ń sọ yẹn lóko kọ́dà àyà wà àyà wà àyà yẹn wọ́n pè ní mansukhatun tilawatan muhkamatan hukma so wọn kí so ṣùgbọ́n fìrẹ̀ǹpẹ̀ǹpẹ̀ dìgbì Umar ibn al-Khattab radiyallahu anhu ọlọ́run bá mi kásìkò kan mọ́ àdéhùn abáwọn èèyàn láyé kí wọ́n sọ pé à ń sọ oníṣìnàbílẹ̀kọ ló kò pa àwọn òrìnnà alukurani hmm. àwa rí ní tiwa ká hmm. a sì lò ó lójú ayé anabi wa muhammad sallallahu alayhi wa sallam sọ eléyìí jẹ bó ti ṣe jẹ sọ àwọn àdéhùn tó wà ń bẹ ọ̀pọ̀ gan hmm. sọ náà la sọ pé ìgbà tí wọ́n mú kọ tí ń jẹ léde lárúbá ó yẹ kó lè mọ̀ kánú àwọn àdéhùn yẹn eléyìí jẹ bó ṣe jẹ. ẹ lọ́wọ́ ó kọ yín bẹ́ẹ̀ tí ń pè o. ìkùrẹ́ náà ló sọ̀rọ̀ láti mọ̀wé. láti. ìlú mọ̀wé. ìbéèrè yìí. nǹkan tá a fẹ́ béèrè ni pé ṣé ètò wà àbí lànà wà fún owó àṣìṣe. ọ̀dà. nọ́mbà one nọ́mbà two ṣé bí ìdánilẹ́kọ̀ọ́ lẹ́yìn sọ àbí báwo kò tí ì yé wa o. náà ṣé ètò ìdánilẹ́kọ̀ọ́ nípa arúmọ́rọ́ àbí kí ni. ẹ̀yẹ́ nọ́mbà wá ìbéèrè mi fi méjì. àwọn àkọ́kọ́ ni pé ìlànà ṣé lànà wà fún mi wá ṣe. ìyàgbà lérò pẹ̀lú lànà. àbí àlàyé bá a ti ṣe ṣe mọ́rọ́ lè ń béèrè. ní tó gbà lérò ní pé sáà náà máa ń kó yẹn lọ múra tó gbó yẹn yóò bá yẹn wọ. ẹhẹ sórí ẹ sì sì lárí ẹ bóyá tí ẹ bá ti gbé wáyé ẹ lè fi padà kẹfì lárí ẹ fún wa ẹ lọ. ẹ ló sà. ó kọ ibẹ tí ń pè o. Túndé ló sọ̀rọ̀ láti bèbí area. Ìbéèrè yín. Ìbéèrè mi ni pé àwọn èèyàn kan wà nínú ẹ̀sìn Islam ọ̀pọ̀ ọ̀pọ̀ àbí àwọn mìíràn. Wọ́n á máa sọ wípé táwọn bá fẹ́ yàwó kìíní, wọ́n á fẹ́ yàwó kejì. Mo lẹ́nìkan tó súnmọ́ mi, ó fẹ́ kìíní. Hello, hello, Mr. Túndé. Yes, sir. Kí ló kọ́ ọ sí yín gangan? Túndé ló ń kọ mi. Ah ṣé mùsùlùmí ni yín. kristian ni mí. ẹyẹ ẹyẹ ẹyẹ má wọ ọ lẹ́yìn ọkàn wọ. ẹyẹ má wọ rí ẹ lọ́wọ́ kọ yín o. salaamaleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh wọ́n kọ́ yín bẹ́ẹ̀ tí ń pè yìí. orúkọ mi ni taofik mo ń fi láti kọ́tọ̀. láti kọ́tọ̀ rò kí ni ìbéèrè yín. ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ni pé níjọ́ àràfà hmm. àwọn tábà lọ tábà ti ń yáàjì a máa gba àwẹ̀ oníṣòwò kan wà pẹ̀lú àwọn èèyàn ó kóra jọ ní mọ́sáàsì ẹni ò ní jáde ní mọ́sáàsì lọ́ra gómìnà tó máa kápá ìkíni yẹn ní èyí èyí kan nìyẹn ìkejì mo gbọ́ èsì kan dọ́kítà ìdáhùn ìjọ ní ọ̀rọ̀ lónìí ìṣòro àdúgbò tó ní ti pẹ̀lú olùbá bí ọkọ máa ń náà ṣe tó ti tẹ̀ ẹ̀ owó tí n tẹ̀yẹ̀ tó ń àwa ní pé wọ́n mú àyà fúlàn sọ pé àtàwà ní àdúgbò ìtàkùà látàwà ní ìlú ìsìn ìpàdéjú wa. ó lè bá wa léèyàn nísìnyí ó di fọ́ọ̀tì ló ó ti lẹ́wọ̀n. àwa ń sáré fún àdáwó láti lè jẹ́ pé wọ́n yóò dára ìlú yẹn kọ́ da padà. ìjẹ́ láwa náà kó yẹn tí ó ti ya ìyá àrídá yẹn. ìkẹta nínú béèrè ìjẹ́ ní ká pápá ìsúnmọ́sáàtì ìjọ ó wà lára pàǹdà àràmọ́sáàtì àti ìṣòro lóore rẹ̀ ká ṣe kí ni tí wọ́n yọ. náà náà náà náà náà ó ti yé. náà ó ti yé. alhamdulilayi tó bá ti jẹ́ àràfà sunna nabi sallallahu alayhi wa sallam ọ̀nà ni kí gbogbo ẹni tí ó rà sí ní àràfà kó sọ sí yá mi ọjọ́ yìí báyìí nítorí ọlá ńlá àti ẹ̀san ńlá ọlọ́mọ fi ń pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ ọdún tá a wà àti ọdún tó ti síwájú rẹ̀. eléyìí jẹ́ nǹkan máa ń sá àwọn èèyàn lójú kòkòrò kan ṣe lọ́jọ́ àárọ̀fà ṣùgbọ́n ní ọjọ́ àràfà yìí náà hàn àjọ ọjọ́ àràfà náà ń bẹ ní nǹkan tí gbogbo atákùn mójútó ń bí kíbi tàbá wa la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala wa sallam ní afdalu du'a du'a'u yawmi arafa wa khayru ma لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير àdúrà tó lọ́lá jù làdúrà jọ àràfà nítòsí lóore jù tèmi àtàwọn ànábì tó síwájú mi sọ lọ́jọ́ àràfà náà ní gbólóhùn yìí ànábì ò sọ wípé láràfà hmm. ìyẹn ni pé àtẹni tó wà láràfà àtẹni tí ò sí láràfà ó yẹ kí gbólóhùn yìí kọ́ máa wáyé púpọ̀ lẹ́nu wa lọ́jọ́ yẹn. Hmm. so ń tẹ́ wá ṣèbéèrè nípa rẹ̀ páwọn èèyàn máa ń kó jọ sínú mọ́ṣáláṣí ní ọjọ́ arọ́fà láwọn àyè kọ̀ọ̀kan láwọn ìlú kọ̀ọ̀kan so àwọn ẹlòmíì máa ń fi tiwọn sẹ́yìn sọ̀láàtù láàsù wọ́n máa ń pè ní àtàríf lédè lárúbáwá báwọn náà ń sára fáńbi táwọn wà kọ̀bá sọ́nà anábì muhammed sallallahu alayhi wa sallam ẹni tó wà lára fáńbi kan àwọn náà lẹ́ni tó ṣe pé wọ́n wà nínú pápá àràfá yẹn wọn àgbọ́dọ̀ jáde kúrò nínú rẹ̀ títí tí ó fi di pé wọ̀ bá bẹ̀ tí bá ti wọ̀ bá bẹ̀ lẹ́ni tó dúró ti ń ṣàdúrà wọn ní jókòó hmm. àfi tó bá rẹ̀yìn èèyàn tó jókòó Allahumma àfẹn tó bá lórí nǹkan àgùntẹ́mì ń bẹ lára rẹ̀ hmm. pé ẹni tó wà lórí ràkúnmí ẹ̀sìn kẹ́tẹ́kẹ́tẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ nu mọ́tò wọ́n jókòó nù kò dìde àmọ́ tó bá jẹ́ kórì màálù àgórí ràkúnmí màálù gan kí màálù bá lè dó fún rákórì hmm. ràkúnmí ẹ̀sìn kẹ́tẹ́kẹ́tẹ́ ìbáka lọ bá jókòó dídúró tó ń ti dúró ó ti gbé pé orí ìdúró nìwọ̀n náà wà. báàsì máa ṣe nù lọ́jọ́ àràfà àwa tá a sí lórí irú rẹ̀ á fẹsẹ̀ wa dúró á kọjú sálùkẹ́pìlà á gbọ́ wa sókè á mọ̀ tọrọ orí ayé àtọ̀kẹ́ yá mà. sọ eléyìí jẹba àmọ́ pé láwọn àlùwà gbogbo ká lọ kójọ sínú mọ́ṣáláṣí lọ́jọ́ àràfà báwa náà ń sá àràfà kò sí bẹ́ẹ̀. Hmm. eléyìí tá a máa ṣe ká ń bẹ̀. Hmm. wọ́n lẹ́ni tó bá jẹ gbèsè tó ní a sọ pé kẹ́ ẹ mọ̀ bá san nítorí pé ẹ mọ̀ pé ẹni tó bá lọ kọ ọ̀rùn bọ́ jọgọ̀dì ọ̀nìkan náà lọ yẹ kí jọgọ̀dì ó ṣe hmm. kọ́ máa gbé lọ ibi tó bá wù nítorí pé haram tẹ rí yẹn ọ̀pọ̀lọpọ̀ náà ló ti mọ̀ pé haram ni kódà yóò tún máa yín mú sí nígbà tẹ̀ ń sọ fún un yọọ máa sọ pé ọlẹ́sẹ̀ wèrè ògbóṣogbò nítorí pé ọ̀nà kan ṣoṣo tó ṣí sílẹ̀ níwájú tó ní ìsìn ọ̀nà lọ́nà àríbá hmm. òun sì lè máa wòran kí bísínẹ́sì òun kọ́ dẹnu kọlẹ̀ hmm. láì mọ̀ pé nǹkan tó ń fẹ́ lọ dáwọ́lé gan-an oní dákú rẹ̀ tẹ̀ hmm. nídìí bísínẹ́sì rẹ̀ yẹn torí pé ọlọ́run sọ pé yamhaqu Allahu rìbá wọ̀nyẹ́rù bí sadaqat rìbá kì í wọnú àrísìkí àfikọ́ bàjẹ́ ẹ̀rí kí gbogbo ẹni kò sí tàbí ṣùgbọ́n tó bá ti ga tẹ́lẹ̀ ń padà bọ̀ wá kúrú tẹ́lẹ̀ kò ní kúrú lásán yóò tún padà dára rà torí délé owó ìlé máa ba tèèyàn jẹ́ ni hmm. so ńgbà tí ọmọ wí ẹlẹ́gbọ̀n ọ̀rẹ́ wí ẹlẹ́gbọ̀n ẹni tẹ́ ẹ̀ mọ̀ lólùmọ̀ nípa ẹ̀sìn náà sọ fún yín ẹlẹ́gbà àwọn àdì wàhálà tí wọ́n ń ké bọ̀ wá bá kálukú tẹ̀bí ń filẹ̀ kẹ́yìn náà máa wòran kẹ́yìn ṣe so nítorí délé yín tó dá fọwọ́ ara rẹ̀ fà fúnra rẹ̀ kọ́ mọ́ fọwọ́ ara rẹ̀ rán ni hmm so nǹkan yọ kátẹ́ lè ṣe tẹ́ fi lè ràn lọ́wọ́ tí ọjọ́ pé tọ́lọ́n bá fún yín láǹfààní àti lè ràn lọ́wọ́ ni pé káyọ̀ pé mílíọ̀nù márùn-ún iná ní gbèsè tí ó yá tó jẹ gangan owó yẹn tí wọ́n á lọ sí mílíọ̀nù méje hmm. so ẹ wà lọ bá àwọn ẹni tó ya lówó yẹn bá jẹ́ lé ìfowópamọ́ báńkì kò bá sì jẹ́ àwọn kan tán kóra wọn tó pé cooperative kan bá sì jẹ́ aládàáni kan tó ní àwọn akọ̀rọ̀ kan ní hmm. pé èèlò ni arákùnrin jẹ wọ́n ní five million ọ̀dà àwọn san five million yẹn pé kóńkóń tẹ ẹ bá mọ̀ kó lé lórí rẹ̀ ẹ parẹ́ mm. ọmọ aláwọn gbà bẹ́ẹ̀ ẹ bá sin lẹ́yìn mm. eléyìí túmọ̀ sí pé ẹ̀ràn lọ́wọ́ nù mm. àmọ́ kẹ́ wàá bá san tóńtómi orí ẹ̀ ọlọ́mọdé àdáran torí kẹ́yìn náà bá ti ràn lọ́ lórí ìbàjẹ́ ẹ ti ràn lọ́ lórí nítorí wọn bá ṣe léwọ̀ náà ti wà ń pọ̀ ẹni tó ṣe pé wọ́n ràn yàn o. wọ́n ní ká lẹ máa tangaran tí wọn lẹ masalẹ masalasi ṣé ń bẹ nu pé à ń ṣe masalasi lọ́sọ̀ọ́ ni bẹ́ẹ̀ ni ẹ̀sìn islam ọ̀kọ́ pé kẹ́ masalasi lọ́sọ̀ọ́ àmì ẹ má ṣe láṣẹ láṣẹ bóró. Hmm ẹ̀yin ẹ̀sìn mẹ́jẹ ni jẹ́ pé ẹ̀sìn mọ́ṣáláṣí ló sọ lọ́nà àtẹ́ẹ̀fẹ́ máa ṣe fòkè ṣe fáàrí síra yín pé mọ́ṣáláṣí ti wá dáa ju ti ń lọ ẹ gbọ́rọ̀ hmm. ilé ọlọ́ọ̀mà ni gbogbo ẹ̀ hmm. wípé àtọ́ ẹnìkan ọba dé mọ́ṣáláṣí tí wọ́n bá ti ṣe sọ láti bí àlùjáná ní tààràtà <laughs> nítorí ibi tó dáa dé àwọn ẹlòmíì tí ẹ bá ṣe jù débi pé ní mọ́ṣáláṣí wọ́n tún gbé àwọn kìnnìkan tẹlifíṣàn lágbàgàdà ah, ah. wọ́n tún gbé sára ògiri Hmm. so gbogbo ilé wọn sì lè sinimá lẹ wọ níta bá wọ bòmí hmm. so gbogbo irú eléyìí ni ọ̀tọ̀ anabi sọlá àdùsọlá hàn pé nínú àmì ìgbéǹda òkèèyàmà hmm. òun náà káwọn èèyàn máa ti wá ju lọ. àmọ́ bá pé táìsì yẹn mọ́lẹ̀ pàápàá jùlọ láyé òde òní tẹ ẹni sílẹ̀ ẹni ìtúkà ẹni ìdìgàrí so tá a bá wá tẹ táìsì sílẹ̀ tá hello. hello. ó kọ́ ibi ẹ ti ń pè. ẹ abdulrasheed láti Ìlọrin sọ. ìbéèrè yín. ẹ mo fẹ́ bèrè nípa hadith kan ni pé àbóyá ó fẹsẹ̀ rìn lẹ̀ àbí ó fẹsẹ̀ rìn lẹ̀ mhm. hadith lórí pé àwọn aráàlú náà wọ́n ṣe máa sọ ẹ fún wọ́n máa tún sọ ẹ̀jẹ̀ ọ̀dùnmọ́ mhm. gbọ́ lẹ́nu ẹnìkan ọ̀dùnmọ́ bẹ́ẹ̀ kì ẹnìkan àmọ́ àmọ́ pé wọ́n sọ pé wọ́n san ìjà àmàdé sí i. ẹ̀lọ́ ẹ̀lọ́ ọkọ yín o. ọkọ yín. na. Muhammad láti Ìlọrin. ìbéèrè yín. na wọ́n ní wọ́n ní visa kẹ́ni tó fún bí ọdún mẹ́fà sẹ́yìn nìsín wọ́n ti wà nínú oyún wọ́n ti wọ́n tọ́ máa so wọn ò rí àwẹ̀ gbà. Hmm. so wọ́n wá bèrè pé ṣé wọ́n ò máa san padà ní tó bí ọdún mẹ́fà yìí ṣé wọ́n máa san padà ní àbí wọ́n ò san padà pẹ̀lú fídíà. ìbéèrè tí ẹ béèrè yìí a ti dáhùn kọjá lórí ètò lónìí náà ní láìpẹ́ ìtẹ́nìkan béèrè irú ètò farapẹ́ wọ́n san padà náà ni gbogbo gbàtàn bá ti tó túká tán bá tó fúrì wọ́n san ẹ̀ ló yín o hello Yeah. hello òun náà ti já zero nine zero five one six four five four three zero nine zero five one six four five four three eight hello. aleykum salaam wa rahmatulah ọkọ yìí ẹ ti ń pè o. ẹ ẹ ajé inú èdè látẹ̀yà. ìbéèrè yìí ẹjọ ẹ à ń kírun lọ́wọ́ ń fi báyìí náà mo ti ń kírun lọ fún wa bóyá bíi aṣọ ìṣòwò fún wa sùn àtúrà tíraka méjì àkọ́kọ́ lákàtí ẹ̀gbá méjì tó kù tá a fẹ́ kí àtúrà kíkan mẹ́ tó wá kú kí ìmọ̀ọ́mù dìde fún lágbàkà ó wá jókòó díẹ̀ àwa ìròyìn láti wá sí ṣùgbọ́n àmì náà ṣé a ti wọ láti ṣùgbọ́n ṣáwó náà àbí báwo. alhamdulilayi bẹ́ẹ̀ ni tó jókòó tí ìmọ̀ọ́mù jókòó yẹn kí ẹ ti kó fẹ́ ṣe jẹ́lísọ̀tò lè ìgbàgbé ló ṣe tó fi jókòó yẹn wọn rò pé sọláàtì ti pé ni láyé àti subhanallah tó dìde tó pé sọláàtì rẹ̀ nígbà tó bá sálámà tán yóò forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì yóò tún àṣẹṣẹ sálámà ni. hello. Láwọn alékún ọtí wa bá sọ. Àwọn alékún sálàm rahmatulahi wa raka tí ó kọ́ ibi ẹtí ń pè. Ìdààmú orí ẹ̀ máa di orúkọ mi ní Abdulwasi Ládà Bùdálẹ̀. Ìbéèrè mi. Mo ti bá àwọn dókítà wa ní pé àkọ́kọ́ náà ẹni tí ọlọ́run kábà pé kí ìyáàrùn rẹ̀ tó má tó bóyá ó gba bí twenty five ó wá kú five tó ti complete ẹ̀ báyìí tó wá parí sí títà wà ní ọ̀kọ́ gbà mọ́ ni àbí márùn sí ó gbà yẹn ní ọ̀kọ́ gbà mí. Tàbí ìtọ́ ti pàtàkì, a sì fẹ́ rán gbogbo àwọn olùtọ́ ti gbọ́ wa létí pé Anábà Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn Ramadan ó sì lójú kòkòrò pé ká tún sọ síyàmù ọjọ́ mẹ́fà ọjọ́ mẹ́fà nínú oṣù ṣàwálì yìí ó fi yé wa pé gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ìdájọ́ rẹ̀ ó dàbí ìgbà tó ṣe pé gbogbo ọdún yìí ló fi ṣe sùyàmù fọlọ́ hmm. nítorí pé alḥasanatu bi ashri amthaliha gbogbo dáadáa kan tẹ́ bá ṣe ìlọ́po mẹ́wàá lọ́lọ́run fi san fún yín tá a bá mú ọgbọ̀njọ́ tá a tún fi jọ́ mẹ́fà kún ó di ijọ́ mẹ́rìndínlógójì lọ́nà mẹ́wàá ó di ijọ́ eh, ọgọ́rùn-ún mẹ́ta ó lé ọgọ́ta. so ọjọ́ mélòó náà wà ní bẹ́ẹ̀ ní ọdún ajẹ́pẹ́ gbogbo ọdún ló ti fi ṣe sùyàmù fọlọ́ tọ́mù bá ń ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún ajẹ́pẹ́ gbogbo ọjọ́ ayé rẹ̀ ló fi ṣe sùyàmù fọlọ́ kò tí ì rẹ́ra àmọ́ pé àná aláàánú náà ni tán hmm. pẹ̀lú fi falẹ̀ téèyàn tó tètè bẹ̀rẹ̀ tó kò máa njẹ mélòó níjọ mẹ́fà ò fi pé hmm. Ọlọ́run kò láti lè ṣe sùyàmù ọjọ́ mẹ́fà yòó ṣáájú kó tó san gbèsè. nítorí pé ọ̀ràn àyàn lọ́nà bí wá léèrè lọ́jọ́ gbẹ̀ndà òkè yá mú ọ̀ràn àyàn rí ò pé wọ́n kò ládàá náfìlà wọ́n fi kọ́ ọ̀ràn àyàn bọ́yọ̀ lè rọ́nà lọ. Hmm. ọ̀ràn àyàn rẹ ti pé wọ́n tún fi ládàá náfìlà wọ́n tún fi kọ́ ọ̀ràn àyàn rẹ kó lè bá àtúnjẹ́ ni tí ó ga lọ́la. Hmm. so ọ̀wá sọ̀ràn àyàn wọ́n ń ṣe náfìlà à ń bọ́ hmm. ni kí n lọ́ọ́ bọ́ àwọn èèyàn lówó ń ta sẹ́ni ewé ló lò ó sọ̀rọ̀ lẹ́yìn ìjà bó ti ṣe jẹ. Hmm. hello hello dà ó ti jẹ́ ọ hello ó kọ yín o hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ó kọ yín bí a ti ń pè. akeem ni láti yájọ́ yìí. ìbéèrè mi ni pé eh, ìmáàmù wa ìmáàmù. ẹjọ́ ya ẹjọ́ ya ẹjọ́ ya o ní sàkí. bàbá wà ní ẹ̀yìn bàbá wà ní ẹ̀yìn ìmáàmù. wọ́n á rí pípì àwọn ará yẹn bọ̀ tàwa tá a wà lẹ́yìn ẹ̀ àmọ́ àmọ́ kùrán dáadáa nígbà rí pípì ẹ̀yìn rí pípì ẹ̀yìn rí ó kàn. ọ̀nà sísun yìí tọ̀ ọ́ ti yé ẹ̀ńtọ́ bóyá ń pàkíyèsí mi ni <laughs> mo ń pàkíyèsí pé bóyá àyà ẹ̀ sọ nípa kankan tó yẹ pé ẹ̀yin ìyẹn ti ṣubú sínú ẹ̀ bó lọ́ọ́ ti rà ká ìṣe ẹ̀yìn jàmá tó wá wí tó ń wí tó ń wí tó ń wí bẹ̀rẹ̀ ọlọ́mọ ẹ̀ á lọ sí rògbò tó ìmọ̀mù rẹ̀ bí léèrè ẹ̀ bá bí léèrè àyà oníṣẹ́ ń ká pàtó irú béèrè tí a lè ṣe nígbà náà ní tí ìmáàmù bá sọ ẹja gbọ́ lọ́sẹ̀ tí ń bọ̀ so àyà oníṣẹ́ ká pàtó ẹja gbọ́ lọ́sẹ̀ tí mo. <laughs> jazakumullahu khairan ya sheikh. Ah, ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kọlọńkọ bá fi san án lọsọlẹrù láyé bí àti lọ́jọ́ àgùnbẹlẹ kíyàmà ibi láti máa ṣẹlẹ olónìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. sharafdin gbadebo ọrọjì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọdúnmá center ní pápá abẹdẹ lọgbọmọṣọ Sheikh jazakumullahu khairan ọlọba yóò túbọ̀ bá a pẹ̀lú yín okun àti agbára tó péye ọlọba yóò túbọ̀ máa ṣe fún yín wà àti àlékún Allah yóò abẹ nínú àánú rẹ̀ tó ga jùlọ kó ní jazakumullahu khairan ọpọ́ pàtàkì lọ́wọ́ àgbọ̀ àmìná tí wọ́n dìjọ kọ́ orí wá láti òkè àdó akíntọ́lá ògbómọ̀ṣọ́ àti àwọn jama àti àjọ wà nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ jazakumullahu khairan ọ̀làdùnní gbolo lóko mi ọjọ́ mẹ́jọ ẹ̀ní láti máa pàdé pọ̀ lórí ètò tí a kò ní àlefíkù fìdíìnì lórílẹ̀‐èdè àsìkò yìí kan náà insha allah títí ọjọ́ mẹ́jọ náà ni mò ń kí wa ní kíkí ọlá kíkí ọlá tó sàlùbáríkà jùlọ táàtì máa kíra wa nínú ọgbà ìjẹ́nà insha allah wípé sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu.